إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا الله سبحانه وتعالى أترى صلاة إخوان أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أثم تسؤال يري إدلك لكن صحيح البخاري كتاب الغيور الإمام البخاري عليه رحمة الله wọ́n tẹ̀síwájú lórí àwọn àhàdí tó ń sọ̀rọ̀ pa kátàkárà fún wa èyí tí ó tẹ̀lé èyí tí a kà ní ọ̀sẹ̀ tí ó kọjá òun ni tí wọ́n pè ní báàbù náà fi la nípa wà èyí tí wọ́n sọ nípa àsọ̀wà òun náà ni bruce smith àbí silver smith ẹni tí ó ń rọ àwọn tó jẹ́ ti góòdù àbáwọn nǹkan ẹ̀ṣọ́ tó jẹ́ ti fàdákà ìyẹn tí wà حدثنا إسحاق قال حدثنا خالد بن عبد الله عن خالد عن عكرمة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم مكة ولم تحل لأحد قبلي ولا لأحد بعدي عبد الله بن عباس رضي الله عنهما قال الله يمسي في مبارك أني أجيش رمضان صلى الله عليه وسلم صليت إن الله حرم مكة ọlọ́wọ́n ọba ṣe ìlú maka ó ṣe ní ìlú abẹ́wọ̀ wàlá tàhílàrí ahmed kábílì kò ń ṣe ìlú tí èèyàn kan lè jà lógún ṣíwájú mi wàlá ní ahmed báhadì bẹ́ẹ̀ ni kò ń ṣe ìlú tí èèyàn kan gbọ́dọ̀ jà lógún lẹ́yìn tí ń bá lọ tán dàtí ogun tí agbéwọ mọ́kà yìí ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún mi ni kò tọ́ fún èèyàn kankan síwájú mi bẹ́ẹ̀ ni kò tún ní tọ́ fún ẹlòmíì mọ́ lẹ́yìn mi wọ́n iná máa hamlet lè fàátán nínú àárín ọlọ́run ọba kàn ṣe fún mi ní ẹ̀tọ́ láti wọ̀ ọ́ ní wíwọ ẹni tí ó fẹ́ jagun ní àsìkò díẹ̀ eléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ sọlọ́ jẹ́ pé ìlú Makka ọlọ́run ọba ṣe ní ìlú abẹ́ tó ṣe wípé kò tọ́ fún èèyàn kan láti ló ń fẹ́ jà lógun kò tọ́ fún èèyàn kan láti fẹ́ jà ìlú maka ológun lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni awalam anna ja'alna haraman aminan ṣe rí bí àwọn ọlọ́wọ́ bá a ṣe haram tó jẹ́ nǹkan fọ̀kànbalẹ̀ ويتفقف الناس من حولهم àwọn ìlú tí ó ń bẹ ní ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ lórí bá ṣe ń sọ àwọn èèyàn lọ́ṣẹ́ ń bẹ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu ó ṣe haram ó ṣe ní nǹkan ìfọkànbalẹ̀ sọ ọlọ́wọ́ bá àyèmí onífi ayatun bayyinatun maqamu ibrahim wa man dakhalahu kana amina ẹni tó bá fi lè wọ ìlú maka yóò jẹ́ ẹni ìfọkànbalẹ̀ so a ti jagun ní maka àti ní haram àti ń jagun lẹ́ ọlọ́wọ́ ọba ṣe ní ayé abẹ́wọ̀ so olórí ibú èèyàn òun ni ó ní òun fẹ́ ja mọ́ta lógún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ṣe ní ẹ̀tọ́ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní àsìkò díẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ṣe ní ẹ̀tọ́ fún so ló fi jẹ́ wípé ìlú Mọ́kà yìí ìlú abèwọ̀nyí kò ń ṣe ìlú tí a ti máa fa jàgídíjàgan àbí tá a ti máa ń ṣe àwọn ìwà àbàjẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ní ayé ní ó ní wa man yurid fi ilhamin bi dhulmin nuzikhu min adhabin alim ẹni tí ó bá fẹ́ wà tí wà níbẹ̀ tó fẹ́ ṣe àbòsí mẹ́ nuzikhu min adhabin àwọn ọlọ́mọba fún tọ́wọ́ ìyẹlẹ́tẹ̀ẹ́rẹ́ o sọ ló jẹ́ pé ìlú Mẹ́kà kò ń ṣe bí tí èèyàn ti máa ṣe ranù àwọn owó àbàjẹ́ ń bẹ bákan náà kò ń ṣe bí tá a la fẹ́ jà lógun so anabuwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa ní hadithi ibi inna harrama Mẹ́kà ọlọ́run ọba ṣe Mẹ́kà ní nǹkan haram èyàn ò lè sọ pé òun fẹ́ jà lógún olórí ibú yẹn ni ó lóun fẹ́ jà mọ́kà lógún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣe é lẹ́tọ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam níwọ̀n bá àsìkò díẹ̀ tànáàbí sọ wípé wọ́n lẹ́mtàhílẹ̀ lè áhàdì kábùlì kò tọ́ fún ẹ̀kẹ́kẹ́ síwájú ni ولا لأحد بعدي وطوفني ككلمي وإنما حلت لي طاعة من نهار إني لطف نياسك الجيه لا يستلاف لها ولا يعضد شجرها أوانجي إليه بيت ibi tí ilẹ̀ yìí jẹ́ ilẹ̀ abìwọ̀dé wọn àfàmì ti wá láti máa gbé bákan náà àwọn agi ibẹ̀ kò ń ṣe bí tí a lè máa gbé lẹ́yìn téèyàn bá gbìn fúnra rẹ̀ tó bá ṣe pé òun ló gbìn yín fúnra rẹ̀ ṣùgbọ́n pé igi kan wù níbẹ̀ kọ́ fún wa láti gé kalafẹ́ṣàǹfà ní pẹ̀lú ẹ̀ ibi tí ọlọ́run ọba pọ́n mọ́kàlédé àwọn adi ibẹ̀ ọlọ́run ọba tún ní káwọn náà kan rí fọkànbalẹ̀ láyé tẹ́lẹ̀ padà padà hà wọlé ọlọ́dún ṣàjárò hà kò wá ń sàwọn adi nìkan kò ń ṣe àwọn ewé nìkan wọ̀lá ìrìnà fọ́rù sẹ́yìnlú ha àwọn ẹranko tó ń bẹ́ẹ̀bẹ́ tó jáwọn ẹranko téèyàn lè jẹ à ń lé wọn káàkiri à ń kó dàmú bá wọn wọ́n máa yan káàkiri ni a ní à ń lé wọn káàkiri láàrin afárú láàrin afọ́rú sọ́yìnbó ha a kì í lé àwọn ẹranko bẹ̀ tí ó jẹ́ pé ẹranko táwọn èèyàn máa jẹ ní à ń lé wọn káàkiri pé a fẹ́ pa wọn fún jíjẹ bákan náà ẹranko kan bá ń bẹ níbi abẹ́ igi kan tó ṣe wípé ohun tó ń tó tó ń try láti protect ara ẹ̀ níbi oòrùn lákòjúwe àgbọ̀rọ̀ lé kúrò mẹ́ bákan àgbọ̀rọ̀ lé wọn pé a wọ́n jẹ ibi tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ṣe ìlú ìní ìlú ọ̀wọ̀ dé àwọn ẹranko bẹ̀ táwọn ò pé ordinary ni àwọn fẹ́ dẹdẹ wọn láti jẹ wọn àgbọ̀dọ̀ dẹdẹ wọn kódà tá máa ń bẹ lábẹ́ bòjì kan láti lè protect ara wọn bí òun àgbọ̀nà lé wọn kúrò ń bẹ̀ wọlá yìí na fárú sẹ́yìn ha bákan náà wọlá yìí takọ̀tù ló kọ̀tọ̀ tó ha wọlá yìí takọ̀tù ló kọ̀tọ̀ tó ha ló kọ̀tọ̀ rẹ̀ òun ni àwọn lost and found item bẹ ntí èèyàn bá sọ níbẹ̀ tí wọ́n bá rí kò tọ́ fún ẹ láti sọ pé o fẹ́ mú ní ìtórin rẹ̀ ó fi lẹ̀ ẹni tí ó ní ó fi wá mú nǹkan rẹ̀ ó fi lẹ̀ tẹni tó ní tí wá mú nǹkan rẹ̀ so láì tọkọtú lókọtọ tó ha lókọtọ rẹ̀ kò ń ṣe ti a máa ń mú bó tiẹ̀ jẹ́ pé generally speaking tá a bá rí àlókọtọ òun ni nǹkan téèyàn kan sọnù tó dẹ̀ jẹ́ nǹkan tó wọ́ tiẹ̀ láwùjọ tá ń gbé ẹ̀sìn ní ká máa mú àfi tí o bá fẹ́ fi máa lọ lókù. ó dẹ̀ gbọ́dọ̀ fi lọ fún nǹkan bí ọdún kan gbáko ní ààyè tó ti rí nǹkan yẹn ta ló sọ nǹkan nù títẹ́ni tí ó ní nǹkan yẹn ó fi wá bẹ́ẹ̀ bóun ló ń sọ ọ́nù tí ó describe nǹkan tó sọ láti lè fi confam tí òun ló ní àbọ̀ nǹkan ló ní lẹ́yìn yẹn á fún un ṣùgbọ́n tá a bá fi lè fi lọ fún odidi ọdún kan táàrí ẹ̀kankan tó yọjú pípò òun lòun ní islam ọlá lè ṣe àǹfààní pẹ̀lú nǹkan yẹn káwa lù ú ṣùgbọ́n tẹ́ni tó ní bá wá náà àá padà dá padà fún ṣùgbọ́n tẹ́ni yóò bá wá wọn ní bí wá lórí ọ̀rọ̀ yẹn tó bá dijọ́ lórí àṣìyá náà torí pé ẹ̀sìn yọ̀ǹda fún wa pa lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀sìn ṣùgbọ́n kátàrí mú káwàtàrí máa lọ lò ó kátàrí ṣàǹfààní pẹ̀lú ẹ tí nǹkan ẹ̀dẹ̀ jẹ́ nǹkan tó wọ́ọ̀tì ẹ àti ṣẹlẹ̀ wọn bá pẹ̀lú ẹ láwùjọ tá a wà yín fún tí wọn bá rí nǹkan bíi ten thousand àbí fifteen thousand tó bá rí ńlẹ̀ òfin ẹ̀sìn ni pé kó mọ̀ mú ṣùgbọ́n ká mọ̀ pé òun fẹ́ mú ìtumọ̀ ẹni pé òun fẹ́ gbé iṣẹ́ fúnra òun yóò máa lọ síbi tó ti rí owó yẹn tí ó máa fi lọ fojìdí bí ọdún kan ta ló sọ nǹkan nu tó bá rẹni tó bá jáde kóhun ló ń sọ ọ́nù yóò ní kó describe ẹ̀ so láti lè gbé fún ẹnìyẹn tó bá ṣe pé description yẹn ó lọ pẹ̀lú nǹkan tí ó rí ìyẹn láàrin ọdún kan tọ́dún kan wá wá lọ fáàrẹ̀ tó yọjú nípò òun lórí ní àwa lè ná fifteen thousand yẹn ká fi ṣàǹfààní fúnra wa tẹ́ni ẹ bá padà wá wá ń kọ́ á fún náà tí ò bá wá àwa ti ná ti ná náà nù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ojú béèrè ẹ̀ lọ́wọ́ tó bá ń jọ́ gbèndé àti àmọ́ torí wípé a ṣe ń tẹ́sùn ní ká ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí táwọn bá rí owó yẹn wọ́n sáré mu wọ́n nà ní yìí ó rọrùn ó dẹ̀ jẹ́ kí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú parí owó tó wọ́ọ̀tì ẹ̀ ká ní bó yìí wò bá wọ́ọ̀tì ẹ̀ lápéjúwe bí kí yẹn ní five hundred naira àbí one thousand kórí ńlẹ̀ tó bá mú tó ná bá láìsí ṣùgbọ́n tẹ́ni tó ní bá wá yóò dá padà fún náà ṣùgbọ́n tó ẹkọ́ tó wọ́ọ̀tì ẹ̀ ní kò gbọ́dọ̀ náà yẹn until ìgbà tí ó bá fi lọ fún bí ọdún kan tí ìwà wá rí èèyàn tó yọjú gbà yóò wá náà tẹ́ni ẹ bá wá yóò dà padà fún tẹ́ni ò bá wá kò lẹ́ṣẹ̀ torí pé ẹ̀sìn ló pa mí kí rẹ̀ láti na situation bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá ti pé bí àwọn nǹkan bí rànkúmí lórí wọ́n ní kéèyàn mọ́ fọwọ́ kan yẹn torí pé rànkúmí afáyín bí ààrẹ rànkúmí afáyín bí ara ẹ̀ náà tó wá sí pé ìlú mẹ́kà àti alḥaram òun nìyẹn ti rú nǹkan báyìí kọ́ ẹ̀sìn mímọ́ fọwọ́ kàn rárá nítorí wá fi lè mú ẹ fọwọ́ kàn ògbéṣẹ́ fún rẹ̀ yìí ó mọ kọ̀ntínú láti máa fi lọ ní títí òkè ń ṣọ̀rọ̀ ọdún kan continuously ó máa fi lọ ní so mọ́ wulẹ̀ gbéṣẹ́ fún rẹ torí pé wọn àyọ̀ǹda fún ẹ pé lẹ́yìn ọdún kan o lè ṣàǹfààní pẹ̀lú ẹ kẹ̀kẹ́ kú fílẹ̀ wọ́n fọwọ́ kàn. tàbí ti ti sọ wípé wà láyé sàkọ́tù ló ha ẹ̀dà lè mọ̀ àrẹ́kì tó ń gbọ́dọ̀ mú tó ń bá rí ẹni mẹ́ka tó bá rí ẹni harọ́ àfẹni tó ṣe pé kí ni ó fẹ́ gbéṣẹ́ fún rẹ̀ tí ó máa fi lọ tí ó máa fi lọ ọ̀rọ̀ dúkà kọ́lé léyìí abadan yóò àríkò ha láyé for life yóò máa fi lọ yìí kòkò ní ìdìbò gbéṣẹ́ fún rẹ̀ yóò fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n alhamdulillah lónìí àwọn ìjọba wọ́n ti ṣe àwọn tèèlù tó ṣe yí pé ó wà fún lost and found items tó ṣe wípé téèyàn bá rí nǹkan kan nǹkan yẹn o lè mú kó mú lọ sí ibi ọ̀dọ̀ àwọn tí ìjọba tí wọ́n fi sí ìjáde nǹkan yẹn sẹ́ni tó bá sọ nǹkan nù kò nídìí kó máa dààmú ara ẹ̀ lọ sí tí kò ń wá káàkiri ó lè lọ sí ibi lost and found yẹn yóò lọ síbẹ̀ yóò dẹ̀ nǹkan báyìí báyìí ló sọ tó bá ń bẹ lọ́wọ́ wọn wọn ò fò sẹ́ni ó ṣe kó bá ń mú tó ṣe pé múmú tó mú ó fẹ́ mú lọ sírù dọ̀yẹ́ ní ẹ̀yìn yẹn tó ṣe wà òkè ṣùgbọ́n tó bá mú ní mú tó ń fẹ́ máa fi lọ ọ̀rọ̀ ọdún kan kọ́ nìyẹn láíláí yóò máa fi lọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè má jẹ́ rẹ́sídẹ́ǹtì maka tó ṣe pé ẹlòmíì travel wa láti jìnnà jìnnà ni pé nǹkan ẹ̀ máa nira fún láti sọ pé wọ́n fẹ́ máa fi máa lọ láíláí torí náà òun náà fi ní kó fi ilẹ̀ sílẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ń ta sọ ìjọba ti ṣe àwọn èèyàn kan tó ṣe pé táwọn mójútó oníkan máa mójútó àwọn nǹkan tí àwọn èèyàn bá sọ̀rọ̀ láti lọ wádìí ń pa nǹkan yẹn ní irú àyè yẹn fèrè iná ó ń sọ pàtàkì mọ́kà fún wa ibi tí mọ́kà pàtàkì dé táwa mùsùlùmí bá lò bó ṣe ká lò ó túmọ̀ ẹni pé bí bá sọ nǹkan nù ń bẹ̀ kọ́kàn rẹ̀ balẹ̀ pé òun ó rí nǹkan yẹn ibi tẹ́sí pàtàkì ẹ̀ dé ṣùgbọ́n kọ́lọ́mù bá tó ṣàánú wa àwọn atọ́pẹ́ra mùsùlùmí mi lónìí wọn àbọ̀wọ̀ òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọn àbọ̀wọ̀ òfin anábìwá muhammad sallallahu alayhi wa sallam kò ń ṣe páwọn èèyàn rí nǹkan tó sọnù kọ́ àwọn èèyàn ń rẹ́ báàgì wọ́n ń rẹ́ bọ́ọ̀sì máwọn èèyàn lára níbi tí wọ́n ti ń ṣe tàwa níbi tí wọ́n ti ń ṣe tàwa ààrẹ tó ń rẹ́ báàgì tó ń rẹ́ pọ́ọ̀sì mẹ́rin lára níbẹ̀ nasalala alafiyata wasalam kọlọ̀ ọba kó ṣàánú wa kò ṣe pé ìrìn rí nǹkan lẹ́kọ́ kò ṣe gbórówó lẹ́ ẹni tó rí pé ó so ìgbànú mọ́ra kí ẹ dẹ̀ máa ṣe kí kó mọ ọwọ́ náà bóun ó ṣe rẹ́ pọ́ọ̀sì mẹ́rin yẹn lára so eléyìí ó jẹ́ nǹkan aburú tí ẹlòmíì máa ṣe ìtẹ́lòmíì ṣe láwọn ìlú yìí àti tánwá látàwọn ìlú ní tánwá sí maka ẹlòmíì wá láti wá jalè ní yóò kébí crowd yìí ṣe pọ̀ tó yìí kó mọ́ àrí nǹkan nítorí ẹlòmíì wá sí bẹ́ẹ̀ wọ́n rà tẹ̀sí wá ń sọ fún wa wípé láàpùn takọ́tù ló kọ̀ọ̀kọ̀ tó ha ní tó bá jábọ́ ń bẹ́ kò ń ṣe ta mọ́ mú ilá nínú yóò àrí kọ̀ ha ẹni tí ó ló ń fẹ́ mú òun fẹ́ àbáfà rẹ̀ ẹni tí yóò kéde rẹ̀ tó tí bá ti ní kéde rẹ̀ kó fílẹ̀ وقال عب وقال عباس بن عبد المطلب عباس تنشي أنكو ندوى محمد صلى الله عليه وسلم بطنة بن سنة قواني إلا الإدخر إلا الإدخر ìlú òjíṣẹ́ ọlọ́run ọba ìkírù ń kọ́ ìkírù yẹn ó jẹ́ bí koríko láti lè fi dáná pàtàkì jùlọ àwọn goldsmith àbáwọn silversmith àbáwọn blacksmith so wọn a máa lò ó bákan náà wàlè sókó fi bóyó jìnnà wàlè sókó fi bóyó jìnnà a máa tún lò ó láti lè fi ṣe àjà ilé wa a máa ń lò ó láti fi ṣe àjálé wa àwọn go smith and co àwọn wọn a máa fi dáná wọn a máa fi dáná bẹ́ẹ̀ ni àwọn alágbẹ̀dẹ àwọn náà máa fi dáná àwọn èèyàn àdẹ̀mọ́ lò ó láti lè fi kan àjà náà anábì sallallahu alayhi wa sallam gbàtí àlàbá radiyallahu anhu sílé faqala illa al-idkhir anábì ní ayọ̀ǹda ìdkhir ẹlùmọ́ lù ú ọmọ pé ta sọ fún wa ni pé koríko tó wá wù ń bẹ́ tó wù fúnra rẹ̀ igi tó wù ń bẹ́ fúnra rẹ̀ à ń fọwọ́ kàn ntí wọ́n bá gbin fúnra rẹ̀ òun ló lè fọwọ́ kàn òun ló lè kẹ́ èso rẹ̀ ṣùgbọ́n pé igi kan wù ń bẹ̀ fún rẹ̀ o lè fọwọ́ kàn ọlọ́wọ́wọ́ subhanahu wa ta'ala ó fún un ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni ẹranko tó bá wà níbẹ̀ náà a lè pàá à ń ṣe hajj àṣe hajj à ń ṣe umra àṣe umra àwọn ẹranko tó bá ń bẹ ní alharam ìwọ̀ ni fún wa àtàwọn tí wọ́n ń bẹ nínú ibẹ̀ tí wọ́n ń gbé lu mọ́ká tí wọ́n ń gbé haram ìwọ̀ ni fún wa láti máa dìstọ́bù àwọn ẹranko yẹn kódà àwọn gbọ́dọ̀ òbí wọn kúrò ń bójú tán wá ikú táwọn lè jùkú síbẹ̀ láàrin náà fárúsẹ́ ìlú ha àwọn ẹranko tá a máa ń jẹ tá a máa ń dẹ́dẹ́ bíi ti maka kọ́ o bíi ti haram kọ́ a lè dẹ́dẹ́ wọn bẹ́ẹ̀ ni a lè lé wọn kúrò níbi tí wọ́n bá wà lókùnrin àti ọba ti ṣe pé wọ́n dìstọ́bù nǹkan ti wá a lè lé wọn kúrò bẹ́ẹ̀ so ló wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa tá a gbọ́dọ̀ avoid bóyá ń ṣe iṣẹ́ hajj ni àbá ń ṣiṣẹ́ hajj à ń ṣe umra ni a ṣe umra a gbọ́dọ̀ jìnà pípa ní tọ́pù àwọn ẹranko tó wà bẹ́ẹ̀ sọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe lé ní àlàyé fún wa anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ní àlàyé fún wa faqala ikrima ikrima ìkalára ọmọ kíwú abdullahi bin abbas radiyallahu anhu ó ní altadri ma yunaffaru sayduha wọ́n bèèrè lọ́wọ́ èèyàn kan pé ṣó mọ̀ tí ma ìran kọ́rù sẹ́lú àtànàbí sọ wúwa àǹtùnà híyà òmìnà bèèrè ìtumọ̀ rẹ̀ ní pé kò lè kúrò ní ibòjì tó wà wà tẹ́yìn màkánà kí wọ́n wá bọ́ síbi ibòjì tó wà قال عبد الوهاب عن خالد بصاغتنا وقبورنا ìkanú àwọn tó ń gbà wá wọ́n ní tí al-Abbas bin Abdul Muttalib sọ onígbèlì sọ ratina fún àwọn sọ́ọ̀bà wa fún àwọn sọ́ọ̀bà wa àwọn ojú sọ́ọ̀bà àwọn náà ni àwọn goldsmith taylor smith wọ̀kúbúrì náà bákan náà a máa ń lò ó níbi pàrí wa náà wọ́n máa fi dí àwọn bí bí blọọkù tó bá ti yọ tó bá ti sílẹ̀ wọ́n máa fi lè ṣe tí a mọ̀ sí aláhàj wọ́n wá fi ezekere yẹn ni wọ́n á fi blọọkù àárín yẹn nítorí kí àwọn bí reptiles kankan mọ́ra wọn tán bá lè gbàgbọ́ wọlé sòtíyàn bá já fún nǹkan báyìí sò bá aláìsí ṣùgbọ́n ìpìlẹ̀ òní pé èèyàn lè já lẹ́yìn alimami bukari alayhi rahmatulah wọ́n tún mú hadithi mi wá báàbù zikri alqaini wal haddad ṣáfta lè tó ní ṣe pẹ̀lú alqaini alqaini ọ̀hún náà ni afa ẹni tí ó jẹ́ bí goldsmithi àti silver wal haddad àti ẹni tá pè ní blacksmith alágbẹ̀dẹ kí ló fà kí alimamu Bukhari alayhi rahmatullah àtàkùnmù ilé wa aṣàlàyé fún wa níbi ìjòkó tí ó kọjá nípa wípé wọ́n kàn fẹ́ jẹ́ kámọ̀ wípé a máa ń ṣiṣẹ́ ní Islam ni èèyàn jẹ́ goldsmith ó jẹ́ blacksmith àbí silversmith ni kò ń ṣe nǹkan tí ó bu ni kò kéèyàn níṣẹ́ lọ́wọ́ Islam pépè sí pé kí a níṣẹ́ lọ́wọ́ so àwọn àdíkì tó sọ̀rọ̀ ń pa àwọn tán ṣiṣẹ́ ni alimamu bukhari alayhi rahmatullah mu wa nínú àwọn sahaba radwanullahi alayhim àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n wá sí halqa ànábì sallallahu alaihi wasallam àwọn tán jẹ́ ẹni tó ń gbọ́ pé ká lè fi tún ìgbésí ayé wa àti àti àmọ́ wa ṣe ni ṣùgbọ́n tá máa jẹ́ ìpìlẹ̀ náà ni pé kí a wà tíyàn bá ń ṣe ni tó ṣe kó rẹ́ni tó kàkà fálà pẹ̀lú jíjẹ múmú rẹ̀ tíyàn kan ní mọ́ wọ́rí jíjẹ múmú rẹ̀ máa wà responsible fún máa ṣe léyìí wọ bíbí pẹ̀lú nǹkan báyìí ìpìlẹ̀ ni pé ní kálukú gbọdọ̀ níṣẹ́ sí ẹ̀ lọ́wọ́ torí pé àwọn tí wọ́n dáa jù wá lọ tán mẹ́sìn jù wá lọ tán ṣe ẹ̀sìn jù wá lọ wọ́n níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọmọ kéwú ni wọ́n àáfàá ni wọ́n àwọn náà ni àwọn àṣọ̀hábà ridwanullahi alayhim حدثنا محمد بن بشار قال حدثنا ابن أبي علي عن شعبة عن سليمان عن أبي دحاه عن مسروق عن خباب قال كنت قيما al-khabbab bin al-arad ìkanu àwọn tàbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kuntu khayran mo jẹ́ mi tí a máa ṣe iṣẹ́ goldsmith ti jahiliya ní jahiliya nígbàtí mi sí gbàtlam وكان لي على العاصي بن وائل دين العاصي وموائل أجمله fàtẹ́tùbù mú a lọ bá àtàkọ̀ọ́bá lẹ́ni tó ń sin gbèsè tó jẹ mí kọ́dọ̀dà òdíkà ó ní mi ní fún ẹ hátà takfọ́rọ̀ muhammadin sallallahu alayhi wa sallam àyàfi tí ó bá ṣe kèfèrí pẹ̀lú muhammad tàbí òun ni fàábé tó ṣe yí pé ó bú ẹkún jọ kan nígbà tó rí ìgbádùn tí àwọn ń bẹ nínú rẹ̀ ó wá rántí wọ́n sàábù ẹ̀rẹ́ ìkan lára àwọn sàábì anábìwọ̀ Muhammad sallallahu alaihi wa tó ṣe pé àwọn òbí rẹ̀ lówó àwọn òbí rẹ̀ lówó ṣùgbọ́n ó gba islam látara pé ọmọ yìí gba islam àwọn òbí kọ ọlọ́mọ wọ́n kọ ọlọ́mọ látara pé ó gba islam so ó wá déyàn tó ṣe yí pé ó ń ṣọ́bù lọ bẹ́ẹ̀ náà títí tí ó fi di wípé ó jẹ́ kí ọlọ́mọba subhanahu wa ta'ala tí wọ́n pa lójú ogun khabab al-araj ó wá bú ẹkún ó ní àṣàrná máa nàbí sallallahu alayhi wa sallam neltenis wajh allah a ṣe ìjírá pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lẹni tó wá ìsàn tó wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba fọwọ́ fa ajúrùn alọ́lọ́run ẹ̀san wa ó ti di nǹkan tí ó ń bẹ pẹ̀lú ọlọ́run ọba láti san wá lẹ́san dáadáa fọmínà mọ̀tìmáàta ó ń bẹ nínú wa ẹni tó ṣe pé ó kú làmìyà ọkùnrin ní ajẹ́lú iṣẹ́ yá tí ò rí nǹkan kan jẹ́ nínú ládàá rẹ̀ láyé bí nínú musa ààbọ̀ bin omeir lára wọn ni musa ààbọ̀ bin omeir wọ̀mínà mọ̀tìmáàta ó mẹ́nu wa man àìná àtìláwó samaratu ẹni tí èso rẹ̀ èso orúgbìn rẹ̀ àti flada rẹ̀ tó ṣe pé ó ti so fún dáadáa tó ti pọ́n fún fọwọ́wọ́ ya àdínkù ha tó wá ń jẹ́ oníkútílá yawma Uhud Mus'ab ọmọ Umair wọ́n pa ní ọjọ́ Uhud yẹn níbi ogun Uhud فلم نجد ما نكفره إلا بردة آل تالي بسن بيوم أشي أشتك رمارا نكا إذا وقينا به راسا فاباني كان أموريره خرجت رجلا أسرية ستا وإذا غطينا رجلي تاباني كان شبوة خرج رأسه أولي هو exposed فأمرنا النبي صلى الله عليه وسلم أن نغطي راسه النبي يدشون يقولوش وأن نجعل على رجلينا الإبخير إبخير تي عباس سليك النبي وأن كانت إبخير كاتب ẹsẹ̀ rẹ̀ tó kù ibi tí ọmọ olówó ibi tí ó parí gbèsè ayé rẹ̀ òbí kọ ọlọ́mọ nítorí ẹ̀sìn òbí kọ ọlọ́mọ nítorí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pé kò sí dáwà la fẹ́ jẹ yí à ń sìn lórí ẹ̀sìn yìí àwọn tán síwájú wa ti jẹ́ wọ́n ti lọ kò sí tó fẹ́ ṣe tó àwòbẹ̀rẹ̀ ni pé ah, àwa ni àjìyà fẹ́sìn àjìyà fẹ́sìn àwọn tán jìyà fẹ́sìn ti lọ so Khabbab bin Arad radiyallahu anhu ló nàárẹ̀ tì léyìí sọ débi pé ó ń sunkún because time pàtó ń fi nàárẹ̀ tì léyìí nǹkan ti tún dùn fún àwọn sàhábà tó ń bẹ láyé gbà yẹn táwọn ti ń gbádùn ṣùgbọ́n wọ́n ti bá kan làwọn jọ bẹ̀rẹ̀ kìíní yìí táwọn jọ jìyà àwọn yìí ń kú sójú ogun yìí ẹ́ musa bin ubeyi radiyallahu anhu ọmọ olówó yìí ṣùgbọ́n ẹ̀sìn náà so khabab bin arat radiyallahu anhu òun ló wá ń sọ ipé nígbà jàìlíyà gba jàìlíyà òun jẹ́ goldsmith so ìkánú àwọn tí ìgbà tó ń padà wá gba ìsìláàmù ìkánú àwọn kèbèrè àlàáṣì bin ó jẹun lówó so ipò tí gba ìsìláàmù yẹn ó wá bẹ̀rẹ̀ sí pé máa ní òun lára pẹ̀lú owó tó jẹun kò fẹ́ ní ìzì owó ló wá ń sọ pé láàrùn sí ìka àtà tẹ́kúrà Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ gba ìsìláàmù ẹ wá gbowó tí ní mo jẹ́ lọ mí ní fún ẹ lówó yẹn àfi kó o padà sínú ẹ̀sìn tá ṣe kó o ṣe pèpèrè pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam fọkúntùlá àkùrù kọbámi ara ti wá ní kò sí tó jọ èmi ò ní ṣe kèfè nítorí owó hátà yìí ní takàlá títọ́lọ́ ọgbó ìgbẹ̀mí rẹ̀ dàbí kò sí tí ó ṣẹlẹ̀ tí máa fi wá ṣe kíní tí máa fi ṣe kèfè rí pẹ̀lú muhammad sallallahu alaihi wa sallam ọlọ́mọtọ́lọ́ tí ọlọ́run ìgbẹ̀mí ẹ̀ tó máa túbọ̀ á tí ó kún fi ní jọ́ǹgbé di kò sí tó jọ dàbí ní ní kúrò lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ní ní fi ẹ̀sìn yín lẹ̀ tí ẹ jáde láyé tí n bá tún wá ń bẹ lẹ́yìn ìgbà tí wọ́n jáde láyé tó bá di jọ́ǹgbé di àlìkìyàmà tọ́lọ̀ ń bá dojú wa dìde òótù rí mi lẹ́ni tí ó jọ́mọ lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn tó ń sọ fún mi pé o lè fi ọ̀rọ̀ owó kò fi dẹ́rù bà mí ní nítorí owó tó jẹ ní tójówó tó pọ̀ tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ kí n wá torí ìyẹn fi ẹ̀sìn nílẹ̀ خباب بن أردت رضي الله عنه من سيري قال دعني حتى أموت ها كثيرين أصابوا ويفيا وسيطوا لنا لكن كنا تنبقوا وعبعا سنوبوا بجديد so fàbàrúta máa lẹ́nu wà lẹ́nu fa àmúdíkà ẹ̀ tó bá dùgbà yẹn so màá ti lówó tí màá sọ fún nígbà yẹn lẹ́ni tí ó ń fi ń ṣe yẹ̀yẹ́ tó ló fi jẹ́ pé kò sí yẹ̀yẹ́ tí kébèrè kan fẹ́ fi wá ṣe tó ṣe pé yóò ju tán ti fi ṣe yẹ̀yẹ́ tán ti fi àwọn tán síwájú wa tí ó jù lọ ní àwọn tẹ́síwájú wa wọ́n rí oríṣiríṣi àwọn ìwọ̀dí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún nínú al-Qur'an al-Karim tó nílà túbọ̀ lórí náà sí amwalikum fún akókòkò ọlọ́run ní dẹ̀dẹ̀ ní ká dán yín wò níbi àwọn dúkìá yín tẹ́ wọ́n àfúsíkò bákanáà dárin kájá ìwò bí ẹ̀mí yí wà látẹ̀tùmọ̀rúnnà ìnàlẹ́rìnà òtù kìtàbà ní kọblikún òmìnàlẹ́rìnà àṣàràkú aláǹkẹ́fìrọ̀ ọlọ́ọ̀ni dandan ní kẹgbọ́ àbáǹkẹ́fìrọ̀ ìsọkúsọ tó pọ̀ ìnàlẹ́rìnà òtù kìtàbà lọ́dọ̀ àwọn ta tíra ṣíwájú yìí àwọn yahudi àwọn nàkọ́ra òun ó sọ̀tọ̀ kúsọ̀ ń pa yín dandan ní ẹ̀ẹ́gbọ́ bákan náà àmìnàlẹ́rí náà aṣírakù àwọn tán jẹ́ mùṣírikùn pọ́nbélé ẹ̀ẹ́gbọ́ àbáńkẹfíọ̀ wala tasma'unna àmìnàlẹ́rí náà utul kitaba min qablikum àmìnàlẹ́rí náà aṣírakù àbáńkẹfíọ̀ ọlọ́bánu wọ̀nyí tọ́sírò pàtàkùn فَإِنَّ ذَلِكَ مِنْ عزم الأمور ọlọ́run ṣùgbọ́n tẹ bá ṣe sùúrù tẹ̀lé ń tẹ̀lé aṣọ ọlọ́run nítorí ọlọ́run ọba payín láti pé kó kẹ́ ẹ máa ṣe nítorí ní kẹ́ ẹ máa jìnà sí ẹ̀ ń jìnà sí nítorí ní kẹ́ ẹ máa ṣe ẹ̀ ń ṣe bóun ṣe ní kẹ́ ẹ áńdù issues ẹ̀ áńdù ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ fi para ẹ̀ fi gírígírí fi áńdù situations ọlọ́mọba subhanahu wa ta'ala ní fa inna dhalika min azmi umur ọlọ́mọba ní dájúdájú eléyìí lára nǹkan tó ṣe wípé ó ń tọ́ka sí determination tó ṣe wípé ó lágbára ní tó ṣòro jù òun ni kéèyàn máa ráwọn wò sí bóòlù àti fẹ́ kọ̀wọ̀ sí tá bá ń lè ṣe tó ṣòro ni kí ẹ̀kan máa sọ fún wa pé ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká farabalẹ̀ ń bí wọ̀ títà máa ń rí arọ́ ní èmi ò kí ń fẹ́ gbà ìgbèrú nọ́ńsẹ́ǹsì wo lélẹ́ ṣùgbọ́n islam ẹ̀sìn ètò ni téèyàn ò bá ní agbára láti kọ̀rẹ́kì wọ̀ sí tó bá tó bá tó bá fèsì rẹ àbí tó ń rí islam ò ní sọ wípé kò kọ̀wọ́ sí ẹ̀ ń báyìí tó o bá ti ní agbára àti kọ ìwọ̀ sí tó ń pè tiẹ̀ ìsìláàmù ní ní pé kí ni kó o kọwọ́ sí yẹn olóògbé bí àwọn mùsùlùmí ní ìgboro mọ́kà anábì sallallahu alaihi wa sallam a máa fún wọn sùúrù yìí ṣùgbọ́n pàtó di pé àwọn náà ní agbára láti lè fi confront àwọn ọ̀tá yìí ọlọ́wọ́n ọba sọ fún ọ pé kí ni ó yá ẹ̀fún wọn níjà ṣùgbọ́n wà náà sí ìlágbára ìtọ́nà ń sọ fún wọn òun ni pé wà látọ̀símọ̀ọ́nà minalẹ́dínà òtùlkítàbà min kọ̀bìlíkù wà minalẹ́dínà aṣọ́rọ́kù àdán kẹtìrọ̀ wà ń tọ́pírù wà tàtàkù fàyínà dálíkà so Khabbab bin al-Arat radiyallahu anhu ẹwọ ìwọ̀sí tí ah, al-Aasi tó ń fi nǹkan ó jẹ́ lówó wá lóòní fún olówó ọjà tó rà lọ́wọ́ rẹ̀ àti kó ṣe kèfèrí pẹ̀lú Muhammad sallallahu alaihi wa sallam kí ni connection tó ń bẹ láàrin méjèèjì ó ra góòdù lọ́wọ́ rẹ̀ àbó ra fíìlà lọ́wọ́ rẹ̀ fún lówó rẹ̀ náà ṣùgbọ́n ní kò sí tó jọ òun ò ní fún lówó yẹn àbí tó bá ṣe kẹfìrí pẹ̀lú muhammad sallallahu alayhi wa sallam yẹn dàjẹ́ pé yẹ ìgbẹ́nu ọ̀rọ̀ owó kọ́ ni ó sọ ọlọ́run àti fún mi lówó tí máa san fún ẹgbà yẹn so ẹ̀ẹ́rì pé kí ni bí ìgbà tá à ń fi yàn ṣe ẹ̀ẹ́rì sọlọ́run ọba subhanahu wa ta'ala fanazalat ọlọ́run wá ní kí ayà yìí sọ̀kalẹ̀ afárá ìtàlẹ́bí káfàr ọlọ́run ní ìrẹ́ ànábi ṣé orí kébìrì òní èyí tó bí ayá ti pẹ̀lú ayà ọlọ́run ọba tí ó gbàlùkùránì gbọ́ wàkọ́lẹ̀ láàú tayánà máa lẹ́wọ̀ wà lẹ́dá ó ní kò sí problem tó bá di ìjọ gbéjà alìkìyàmà yẹn ọlọ́run ti fún mi ní owó àádẹ́sìkí ni a fún mi lọ́mọ lẹ́ni tí ó ń fi kàbámi ara ti ṣe yẹyẹ ọlọ́run ní àtọ́lá àlùkò yìí àbí ọlọ́run ọba ó ṣe kí ni ọba aládéhùn kan ní tí alimami buhari alayhi rahmatullah ta torí ẹ̀ mú hadithi yìí wá òní pé yóò jẹ́ bí náà sàhábà ó ń bẹnu àwọn sàhábà mẹ́nu wà káyì ẹni tó jẹ́ sọ́ọ̀k tó jẹ́ goldsmithi àbójẹ́ silversmithi ni àbójẹ́ blacksmithi ni iṣẹ́ tó ṣe ìyẹn tó fi ń ṣèkì fámìlì wọn tí wọ́n jẹ́ ìyẹn ò dẹ̀ ní kí wọ́n má kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn alimọ́rún Bukhari ní báàbù dé kàyà ṣáptà tó tẹ̀lé òun ni alkàyà látara káàtọ̀ yẹ̀dìtù alkàyà òun ni télọ̀ télọ̀ tún bẹ láàrin àwọn sàhábà tó ṣe pé tó náà fi ń jẹun ni kó máa báwọn èèyàn ránṣọ حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن إسحاق بن عبد الله من أبي طلحة أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول أنس بن مالك قل إن خياطا تلوكا دعا رسول الله صلى الله عليه وسلم لطعام صنع أو بيت يا نبي صلى الله عليه وسلم بقوة قوة جولده أما يشواجه أما شلت وأما بيني مأدبة máa dúbà òun ni kéèyàn ti kí oúnjẹ tó lè invite àwọn èèyàn kó wá jọ òun ṣe pé bóyá ó ń ṣe nǹkan kan kọ́ ó kàn wù pé kó fún wọn lóúnjẹ náà kò ṣe pé torí kí wọ́n jẹ́ tálíkà kọ́ bó kàn wù pé kí wọ́n jẹun lé òun eléyìí wọn a máa máa dúbà ó lè invite àwọn mélòó kan kan wá jẹun lé rẹ̀ tó ká máa sọ àwọn míì tó ṣe pé wọ́n fi sọ àwọn kan tó wá ṣe pé tọmọ ni àá pè ní àfíkọ́ tó wá fi pé tí ìyàwó yìí àá pé ní kíni wàlímà àbí ká pé ní kíni rọ́ọ̀s so tó wá ṣe yí pé èèyàn ṣèrìn àjò rí tó dé láti ìrìn àjò wọn pè ní nàkíyà téèyàn bá kọ́lé oúnjẹ tó fi pé wọn pè ń wà kíra so oríṣiríṣi oúnjẹ ìdùnnú tí wọ́n máa ń ṣe tán máa invite àwọn èèyàn sí so tẹ́lọ̀ kan wá ṣoúnjẹ ó invite ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam فذهبت مع رسول الله صلى الله عليه وسلم من ذلك طعام أنا سني أنتلا نبي لوتي دي invitation yẹn oúnjẹ tán invite anabi sí àwọn àjọ lọ ni فقرب إلى رسول الله صلى الله عليه وسلم خبزا ومرقا في دباه ó ní ó wá prepare bread bákan òun ni bí omi ọbẹ̀ àti kéèyàn ti bọ́ ilé ẹran lápèjúwe bí pẹpẹ súùpù àfi dùbà dẹ̀ ó tún ní dùbà ìyẹn bí pọ́pìn ọ̀kadì àti ẹran yíyan àbí ẹran ẹran tí wọ́n pa sóòrùn pé ti gbẹ tó wọ́n tẹ̀ nìyí tẹ́lọ̀ yìí ti bẹ́ńkì eléyìí fún anábùwà Muhammad sallallahu alaihi wa sallam. فرأيت النبي صلى الله عليه وسلم يتتبع الزبراء من حوالي القطع أنا في موريسيا النبي صلى الله عليه وسلم في أم دباء kiri bi pɔpkin yɛ tani sɔlɔ salamu ni ti abɔ kɔɔda kɔlɔn azɛ ohibu duba mi yɛ omi yiri ana lati gbanyɛ lòun ti laiki duba látara pé anabi sɔlɔ salamu òun bá jẹ́ ní ọ̀tọ̀ taylor tó invite ẹ̀ náà mi jáde máa ń bùkárí torí ẹ̀ mú wá kojú láti sọ fún wa ilé àwọn taylor wọn ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam nínú àwọn sàhábà radwanullahi alaihim so yìí ń sọ fún wa ife islam ẹ̀sìn ká ṣiṣẹ́ yìí bákan náà lẹ́yìn ẹ̀ bàbá dékèrè náà sáàjì alimami Bukhari tó mú hadith ní wá tó ní ṣe pẹ̀lú anasaj látara nasaja yantijú òun náà ni láti máa níjì àbí wíìlì kéèyàn máa wù kó máa ṣe kí ni kó máa mú aṣọ ó ń bẹ́ẹ̀ láwọn pàábé tó ṣe pé aṣọ ohun ìmọ̀ iṣẹ́ òfin òun ni tó ń ṣe kẹ́bọ̀ jẹ́ pé lára àwọn àtàn tí a gbọ́ òníkó mẹ́nà bàbá wa lẹ̀ yorùbá tẹ́jà àfà tó ṣe pé wọ́n á tún máa ń sọ dára kẹta bí ń jẹun sọ àti gbogbo ẹ̀ kò sí ọ̀rọ̀ pé èèyàn kan ṣe jálàbí ẹ̀ kó máa parọ́ ní tí ó ṣe àwọn èèyàn kó lóun ló ń ṣe wọ́n àfà níṣẹ́ tó ń ṣe lọ́tọ̀ ìyẹn ò dẹ̀ ní kó mọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn يحيى بن بكير قال حدثنا يعقوب بن عبد الرحمن عن أبي حازم قال سمعت بن سعد رضي الله عنه قال جاءت امرأة ببردة سعد بن سعد سعيدي رضي الله عنه أني وبنيك أم بردة كوا قال أتدرون ما البردة سعد بن سعيد شيء ما ظنك البردة فقيل له نعم هي الشملة منسوج في أشيائها ó ní aṣọ tó ṣe wípé wọ́n mú ní ètè tí pálàtí àrọ̀kùnlọ́lá arábìnrin yẹn wá ní ilé òjíṣẹ́ ọlọ́ọ̀bá ìnílẹ̀ pàṣọ àbíyí ilé ẹ̀dì aṣọ yìí èmi mo ń obìnrin ẹni èmi mo ń aṣọ fẹ́ fún ànábì pé kó o so ìkànnú àwọn obìnrin sábẹ́ olóòfẹ́ fún anábì sọ́lọ́lọ́ àtọ́lá ní aṣọ tó ń pẹ̀lú ọwọ́ anábì sọ́lá àtọ́lá ń dẹ̀ ní káàna yẹkùbálù àríyá àmọ́ bá gift ṣùgbọ́n láyẹkùbálù sọ́dọ̀kà téèyàn bá sọ wípé yàní láyẹkùbálù sọ́dọ̀kà téèyàn bá lóun ṣe fàárà eléyìí fàárà ni anábì òkè ń jẹ́ ṣùgbọ́n téèyàn bá ní gift ní nǹkan yìí anábì máa gbà tó bá tún wá gbà náà yìí sí lọ́pọ̀lọpọ̀ ọgbà ànábì tún máa ń kọmpẹ́sẹ̀tì ẹni yẹn àbí kó rẹ́síprokéètì ń tẹ́ni ẹ fún torí pé kò ń fẹ́ kéèyàn kan ní táǹpè ní nínà léun lórí kéèyàn kan ní tí ó fi ṣe èèmú lóun lórí àti ìzòjíṣẹ́ ọlọ́run ló ń sí kéèyàn kan wá ní gíftì eléyìí ànábì ó wà bí ó ṣe fún ẹni yẹn náà sọ̀rọ̀ lọ́ ní gíftì padà so eléyìí ṣe tí anábì sọ̀tọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa gba gift ṣùgbọ́n kò ń gba sọ́dákọ̀ ní gbígba pé kò ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tí nǹkan bá wá tó bá ní sọ́dákọ̀ lélẹ́yìí ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ní anábì ti fún ẹlòmíì ṣùgbọ́n tó bá ní gift ni anábì àgbà alòǹgbà mi so lọ́pọ̀lọpọ̀ ọgbà a dẹ̀ máa fẹ́ máa compensate àbí reciprocate rẹ̀. فأخذ النبي صلى الله عليه وسلم محتاجا إليها أنا بيبقى توني جيري فخرج إلينا وإنها إزار أنا بجد جوكا àríké oró aṣọ yìí àwọn alárúwá lẹ́nu ọkùnrin wọn a máa róṣọ bóbìnrin wọn náà sì máa róṣọ kéèsì wọn bí kéèsì àwọn ìran kan ní lọ́dọ̀ wọn bíbá iná ẹni táwọn ọkùnrin wọn máa rúṣọ tó bí àwọn alálàájì ṣe máa múra ẹni tó ń bẹ ní ìṣọ̀rọ̀ ọ̀nì nọ́mádé àwọn alárúbáwá ayé jọ́ náà máa múra lẹ́ tí ó ro aṣọ mọ́ra tí ó dẹ̀ ṣe kí ni yóò tún orúkọ máa òkè ara náà sọ anábìsọ̀ lọ́wọ́ àtọ́lá orúṣọ tí arábìnrin tó fún un fàkọ́rọ̀ rọ̀jùlọ nínú kọ́wọ̀ arákùnrin kan ní àwọn tó ń bẹ ní jòkó wọ́n yá rọ̀ súbọ́lá yí òjíṣẹ́ ọlọ́run ọba ọkùnníhà ẹfúnmiláṣọ yìí mú láìkí ẹ̀ fàkọ́lá náà anábì ní bẹ́ẹ̀ fàjálà tàbí yìí sọ́mọ́bà sálàtì májílì anábì jòkó ó dìde ثم رجع النبي قلوى فطواها النبي كان ثم أرسل بها إليه النبي نكي وانفوم أصفنا في النبي صلى الله عليه وسلم إما طريقكم جاجبي عبد الله بن عباس رضي الله عنه وشصر قلنا عن صلى الله عليه وسلم كان أجود بنرويه المرسلة النبي صلى الله عليه وسلم wàkánà àjọ̀dọ̀ máa yẹ kó ju Ramadan ìtọ́rẹ ànábì rẹ̀ ní tó bá bínú Ramadan ìyẹn ló máa pọ̀ jù tìgbàtẹ́yìn ẹ ṣó interest ànábì rẹ̀ òpé tó náà ní jì ní ànábì wọlé lọ chéjì aṣọ ó rẹ̀ mú yẹn wá ó ka ó fún fàkàrà láwọn olùkọ́wọ́ àwọn yẹn wá sọ fún arákùnrin pé má لقد علمت أنه لا يرد سائلا wọ́n ni àá tó ilé ètò ìṣèlú ó ní káàná bí fún ẹni wọ́n ọ̀pá náà bí tẹ́yà bá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀lá àtàlà kò kí ń fẹ́ dá oníbèèrè ìfẹ́ dá padà ìfẹ́ dá oníbèèrè padà ẹni tó tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tánibá ti ní ìkápá ti ṣe nǹkan yẹn yóò ṣe tó bá rí pé ẹni tí ó ń tọrọ yẹn ò kàn qualify fún nǹkan yẹn ìyẹn ló máa ń ṣe wá àtúntún ẹni yẹn ṣùgbọ́n ní péyàn tí ó qualify fún tó ń tọrọ anamisọ̀lá àtàláyà rúdú sáà ilẹ̀ kò kí ní kò sí ẹni tó bá tọrọ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó wá ní pé ẹni yẹn ò dìdáàbò tó ń tọrọ àbí tó ń béèrè fún ànábì àṣewá fún bí àwọn arákùnrin méjì kan tán wá bá sẹ́díkà nábì fún àwọn nínú owó zaka anábì sọ̀rọ̀lá àtàlá ní ìṣítúmọ̀ àtọ́ ìtúkùmọ̀ owó zaka ni tẹ́wọ́ bẹ́ẹ̀ kí n fún yín máa fún yín ṣùgbọ́n ẹmọ̀ wípé kí ni ẹmọ̀ wípé láhàzọ̀ á lè kọ̀wé yín bọ̀kẹ̀sẹ̀ أو لجلي ولا لقوي مكتسب ẹni tí ó tó tán bákan náà ẹni tó ní agbára àti ṣiṣẹ́ kò lẹ́tọ̀ọ́ níbi zakayo kò lẹ́tọ̀ọ́ níbi zakayo ṣùgbọ́n ti bèrè máa fún yín ṣùgbọ́n ẹ kàn mọ̀ pípẹ́ ni tó tó tán ò lẹ́tọ̀ọ́ níbi zakayo bẹ́ẹ̀ lẹni tó ṣe yí pé opportunity àti ṣiṣẹ́ ń bẹ fún ṣùgbọ́n kò fẹ́ ṣiṣẹ́ olóòmọ arùn láì lórí zaka òun náà lẹ́tọ̀ sí o ẹni tí ó ríṣẹ́ tí ó ṣe ṣùgbọ́n ó gbà wọ́n lọ ṣiṣẹ́ ní ìnímọ̀ rí zaka gbà mọ́ nígbàn fún bí zaka yẹn náà tó mi sókè ẹgbẹ́ kó máa gba zaka kí mọ́ ṣiṣẹ́ ìsìláàmù lòdì sí lọ ṣiṣẹ́ mọ́ dúró de pé wọ́n fún ẹ zaka ṣùgbọ́n yìí ò ríṣẹ́ ṣe ọ̀n fún zaka kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ olùjẹ́ pé islam gan ní tàbí fún yẹn ń zàkà ká fún ní tó wọ́ tiẹ̀ tó wọ́ tiẹ̀ kò ṣe pé èèyàn kan ní ìsìn bóyá ó fẹ́ yọ zàkà one hundred and fifty thousand naira yóò wá pín kọ́nà fifteen yóò fi jẹ́ ten thousand sínú envelope zakari lé zakari lé yóò pín fún yàn fifteen tó yẹ ni kò kò ń ṣe nǹkan tó jọjú irú nǹkan báyẹn kọ́lẹ̀ tí fẹ́ ká ṣe tí ẹ bá ní zakato lè fún yàn tó ṣe pé yóò tó ẹni yẹn jẹ fún odidi ọdún kan tí yàn bá ní ní o bẹ́ta ṣùgbọ́n tí ò bá sí náà àkéyàn ṣe bó bá ṣe lágbára sókè la fẹ́ lóun gbé eléyìí àwọn èèyàn sọ fún arákùnrin pé máa sáńtà oòrùn ṣe dá sa'ata iyahu ó tọrọ nǹkan ẹ lọ́wọ́ àná sọ̀lọ́ àtọ́ lọ́kọ̀dà alíta náà láyà rúdú fàìlà ọdún ọ̀pá náà bí ó kì í fẹ́ tọ́n kò ń ṣe pé mo kàn fẹ́ béèrè níbi béèrè lásán mo máa má béèrè nítorí pé mo fẹ́ pé pé ìjọ tọ́lọ̀ bá ní jáde láyé aṣọ mi mo fẹ́ kàn fi sinmi yẹ́wọ́n àmọ̀jì ìjọ ti ń bá kú kọ́lọ̀ sáà sáà ló ń sáà ló sáà èyí rọ́bì aláwọ̀ àìníwó yẹn kalára àwọn sàábì anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní fàkánẹ́tì kàfànà fàkánẹ́tì aṣọ yẹn náà ná padà fi sin arákùnrin tí mò ń sọ aṣọ yẹn náà ni wọ́n padà fi sin arákùnrin tí mò ń sọ yìí so eléyìí alimami Bukhari alayhi rahmatullah wọ́n fi ń fún wa ní àpèjúwe àwọn sàhábà radwanullahi alayhim nípa ìníṣẹ́ lọ́wọ́ nípa ìníṣẹ́ lọ́wọ́ goldsmith ń bẹ silversmith ń bẹ blacksmith ń bẹ Eh, ẹni tó jẹ́ ẹni tó ń múṣọ́ ń bẹ tó oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ni lọ́wọ́ báwa náà ṣe ń ṣe oríṣiríṣi iṣẹ́ lónìí ta oríṣiríṣi àwọn èèyàn nínú wa tán ṣiṣẹ́ so kò sí nǹkan tó strange ń bẹ èyí ò dẹ̀ ní ká má jòkó rú jòkó tá ń jòkó yìí ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe èyí ẹn eh, torí pé mi ò ń ṣe àfá kò ń ṣe pé àfá nìkan ló gbọ́rọ̀ jòkó jòkó àwọn sàhábà níbiwa muhammad sallallahu irú jòkó báyìí náà ni wọ́n máa jòkó wọ́n á gbọ́ wáàtí wọ́n á kó alukur'an so ìjọba yàtọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní larubawa ni wọ́n àbí wọn gbọ́ larubawa ṣùgbọ́n nǹkan tí àwọn àbá ń kọ́ wa náà ni ọ̀rọ̀ lànà yóò sọ ní jòkó yóò sọ àdídì fún wọn yóò kọ́ alukọ̀rání fún wọn nítorí pé ní mọ̀láyé jọ gangan náà ni nǹkan yìí ṣùgbọ́n gbà tó yá lórí pé kí ni àwọn èèyàn ń fẹ́ lójú fẹ́ lójú àwọn nǹkan míì tí ó ń ṣara rẹ̀ wọ́n introduce rẹ̀ bí a torí pẹ́lú omi yìí nísìn kò ń ṣe lárúbáwá yóò kọ́kọ́ kọ́ lárúbáwá ní nítorí kó lè bá ṣe kí ni kó lè bá lè ka hadith ní lárúbáwá nítorí kó lè bá lè sọ̀túnmọ́ alukur'an so àwọn situations ló bí àwọn kan ní ìtàfikún nígbà tó yá náà mí tún fi kún àwọn àwọn pàǹtí àwọn philosophers wọ́n tún fi kún so àwọn ìmẹ̀ẹ̀sìn ní bí kánú sùúrù fík àwọn kan tán fi mọ fík àti bẹ́ẹ̀ lọ wọ́n máa wọn kan ní tó ṣe wípé ordinarily an average larbawa láyé àtúnṣọ lásán kò ní kí òkókó fẹ́ lọ kọ́ ìmọ̀ kẹta ń pè ní usulul fiqh ọmọ alárúbáwá ni ó ti mọ bí wọ́n ṣe ń lo èdè lárúbáwá wọ́n máa béèrè question ó mọ̀ pàtó ṣe pé question náà ń béèrè ó mọ̀ pàtó ṣe pé ìtàn ń béèrè ẹ́ tí ìbàtàn fi ń bá wọn wí ni àbígbàtàn fi ń sọ fún kí àfíra kó kúrò mẹ́ lápẹjú èsì ìgbàtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله wà ní sọ́lá fan án tó mú nǹkan hù ọlọ́run béèrè béèrè pé ṣe máa kúrò ń bẹ̀ ṣe máa jáwọ́ ń bẹ̀ lárúbọ́ àti mọ̀ wípé kò ń ṣèbéèrè ọlọ́run béèrè lọ́wọ́ ní tó ń sọ fáwọn ni pé káwọn kúrò bẹ̀ ṣùgbọ́n yẹn ti fi nínú ìsúlù díkì wọn ó kọ wọn ó nínú bàlágà wọn ó ipò kìnkan báyìí báyìí ó lè túmọ̀ báyìí ṣùgbọ́n lẹ̀ yorùbá wa náà nísìn tá a bá sọ fún yẹn yìí pé ṣó wa kúrò mẹ́rin sìn ọmọ tá a sọ pé ṣó wa kúrò ń bẹ̀ yẹn sìn ó mọ̀ pé kò ń ṣe ìbéèrè là ń bèèrè lọ́wọ́ ní tá à ń sọ fóun ni pé kóun kúrò ń bẹ̀ yẹn so eléyìí ni màá ní òkè wọn kọ́ bàlágà wọ́n ti ń tẹ̀ especially inú bàlágà pé lára àwọn nǹkan tí wọ́n lè lo ti fọ́ àmù fún eléyìí so kí wàá tó ń bi eléyìí òun ni wípé ìmẹ̀sìn òun náà ni kọ́lọ̀ Allahu qala rasul ọlọ́run ọba sọ ànábì sọ ìpìlẹ̀ nìyẹn àwọn sàhábà tó wà nílá alẹ́ mú wá dẹ̀ jòkó ìjòkó yìí alùpọ̀ ìmú ó jòkó ìyìn òní ká má lọ sọ́jà wọn ó lọ wọn tí wọn ó jẹ kálukú wọn níṣẹ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n bí ẹ̀kọ́ òpé torí pé òun kò sí tó special mẹ́ tabaníká máa wo náwó àti sọ́rùfù nìkan ó dé ń sì yẹn lè má bẹ́ta kírísítẹ́nì tó jọmọ lárúbáwá ni ẹni tó ṣe almunjij ìyẹn bí dictionary ńlá kan ni kírísítẹ́nì ni bẹ́ẹ̀ ni àwọn bí antoine kankan mara wọn tán ṣe arábìkì tán ti sí english kírísítẹ́nì ni ẹlòmí ni wọn oníkan báyẹ̀ tó ṣe pé bí méje àbí mélòó ni kìíní ẹ̀kan translate àwọn kìíní sí english ní èdè lárúbá tó pé ìwọ tó wá ló gbọ́ lárúbá gan-an ó tún máa ṣàǹfààní láńlá ń bẹ̀ ẹni tó ṣe kò ń ṣe mùsùlùmí ṣèyàn tó ní òun kọ́ lárúbá wá ń sì torí lárúbá ẹni sòun ti wá di nǹkan bàbàrà káàrí wẹ́ẹ̀rí ẹni tó ń ṣe mùsùlùmí gbọ́ lárúbá wá ṣùgbọ́n lábáwọ̀ ẹ kí ló fẹ́ lò ó fún tó wá ti pé nítorí ẹ̀sìn ẹni nítorí àti gbọ́ alkùránì yé láti lè gbọ́ súnà nítorlá àtúnláńyé eléyìí ni lárúbáwá tó wúlò ṣùgbọ́n sọ lárúbá bí ọ̀pẹ rẹ̀ àbí o mọ̀ sọ mọ̀ kọ ní òtúmọ̀ sí kankan ní òtúmọ̀ sí kankan so èèyàn kọ́ lárúbáwá kò ní kó mọ́ níṣẹ́ míì lọ́wọ́ tí ò bá tí ń ṣe pé èèyàn rẹ ni tó sọ igbó kí á máa pàwọn èèyàn lárúbá ìmúmọ̀ sanwó fún ọ èmi ò mọ gbọ́ jíjẹ múmu rẹ ìmọ̀ ẹ lò ó sọ yí pé lárúbá tó ń pàwọn èèyàn ò kà á fúnṣẹ́ nígbà téèyàn ṣe télọ́rìn èèyàn ṣe iṣẹ́ mi náà ni èyí tó dàbí ṣe pẹ̀lú ẹ̀sìn òun ṣe wá àti fún àwọn èèyàn òun kọ́ èèyàn ní alkùrán ó ti fi àsìkò rẹ̀ lẹ́kùn tó o bá rẹ́ni tí ó sọ ipò mọ sọ̀pọ́ọ̀tì ẹ lórí nǹkan yẹn ìyẹn ò ní kó o mọ́ wá iṣẹ́ mi kan ó wá iṣẹ́ mi tó o máa ṣe ìyẹn rẹ̀ ní à ń kọ́yàn láwọn kan ó máa ṣe bó o bá ṣe lágbára mu ṣùgbọ́n tá a máa jẹ èyí ni ó pàtàkì tá ní jẹ nǹkan tó jẹ nǹkan haram sotori alimami bukari alayhi rahmatulah ari pé wọ́n ń tó tẹ̀léra wọn àwọn àdìsí tó wá nípa iṣẹ́ tí àwọn sahaba rẹ̀ wà ń tí wọ́n ń ṣe these same sahaba àwọn náà náà lọ ń jòkó sí wáàsí anábíwá muhammad sallallahu alayhi wa sallam so inshallah àdá lórí subhanaka la umar hamdi ashara la ilaha illa an astaghfiruka wa atubu ilayk wa assalamu wa rahmatullahi Okay. ìlú tó bóyá ọjà ìlú àti ilẹ̀ ṣé ìlú ọ̀rẹ́. Nam a ìbéèrè òní pé kéèyàn kó wọ́n fẹ́ san owó tó jẹ wá a lè mú nǹkan tí ó wọ́ ti owó tó jẹ wá nínú ọjà tó ń tà ìpìlẹ̀ ni pé kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tí nǹkan ẹ bá máa líìdì sí nǹkan míì fún wa nínú òfin ìlú a ní láti wàkíásù lọ́nà wo ọ̀tọ̀ ní ká mú ọ̀tọ̀ ní tó ní amú so yóò wá di nǹkan tí ó di rántó so tí òfin ìlú ó máa bẹ́ mọ́ fọ́ọ̀tù wa lórí nǹkan tí a ṣe so situation bẹ́ẹ̀ ó yẹ kéèyàn rìpọ́ọ̀tù ẹni yẹn fún àwọn tí wọ́n jẹ́ aláṣẹ núùlù so tó bá ti pọ́n náà wá take a decision ni wípé kí wọ́n mú ní ọjà rẹ̀ láti lè fi ti owó tí ó jẹ wá so yóò jẹ pé nǹkan yẹn ní legal backing yóò jẹ pé nǹkan yẹn ní legal backing ṣùgbọ́n tí ó bá pọ̀ wá la ṣe é fúnra wa so tí nǹkan yẹn ò bá ní bí issue kò sí nǹkan tí olóró bẹ ṣùgbọ́n tí ó bá níjù sí greater evil so kéèyàn mọ́ lù ú kó try láti uh, take it up legally so wallahu a'lam. nam ìbéèrè wò ni pé sheikh albani alayhi rahmatullah wọn káwọn mayá lẹ́yìn sheikh mumbaz nígbà tí wọ́n kírun lẹ́yìn wọn so wọ́n káwọn mayá nígbà tí wọ́n ti dé níbi òròkúrò kí ni túnmọ̀ eléyìí o ni pé sheikh albani alayhi rahmatullah position wọn ni pé ta bá dìde níbi òròkúrò a máa káwọ́ bí ẹ̀fẹ́ ni wọ́n nítorí ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam àti ìṣe rẹ̀ tó ní hatta yarji'a kullu azmin ila mawdi'ihi sókè anábí sallallahu alaihi wa sallam yóò dìde dúró tí gbogbo egungun ó fi padà sáyé rẹ̀ wọ́n wá ní tí èèyàn bá fi lè káwọ́ padà sáyà gbogbo egungun ò ní padà sí ààyè rẹ̀ torí ẹ̀ àwọn gbà pé èèyàn máa káwọ́ lẹ̀ ni torí pé tá a bá ń rìn lọ náà a máa ń káwọ́ sí ẹ̀gbẹ́ ni ìyẹn làwọn fi mú tí wọ́n mú ṣùgbọ́n àwọn bí ṣùgbọ́n bá àlàlẹ́ rahmatulá àwọn gbà pé wọ́n ní ànábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní kánà náà gẹ́gẹ́ bí ó ṣe wà ní hadithi sal bin sa'ad afa'idi tí a ń kọ́ rẹ̀ nísìn so sàbẹ̀yẹn náà ló mú wá ipe kánà náà yóò marú an yaba rajul اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه wípé wọ́n máa ń pààyàn láṣẹ àti ní àsìkò ànábì sọ́lọ́lá àtàrí pé kí èèyàn gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lórí o so kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ lórí o so in tó ń sọ nígbà ẹni pé tíyàn bá wà ní ìdúró torí pé a mọ̀ pé tíyàn bá wà ní òrùkú yóò gbé sórí orí kíní orúkún rẹ̀ àyẹ́bẹ̀kọ́ tó bá wà ní sùjúdù yóò gbé ọwọ́ rẹ̀ sí ilẹ̀ ẹlẹ̀ tó bá wà níbi tàṣáwùdù yóò gbé ọwọ́ sí orí tan mọ́ orúkún rẹ̀ so ó túmọ̀ sí pé tó bá wà ní ìdúró yóò gbé sórí àyà ni ìyẹn làwọn fi sọ pé téèyàn bá dìde ń rúkú sí tó padà sórí ìdúró ó yẹ kó gbé sórí àyà ni so eléyìí ló fà á tí ẹnu àwọn àpò òfin kò lórí ọ̀rọ̀ yẹn pé tá a bá dìde ní rúkú ṣáàdà padà sáyà ni bí ó ṣe ń bẹ ká tó lọ sí rúkú àbí àádá padà sí ẹgbẹ́ ọ̀nà bẹ́ẹ̀ lọ imam ahmadu ń pè léyìí wọ́n ní tó bá wù ó lè dá padà sí àyà tó túnmọ̀ sí méjèèjì náà ni ó lọ lọ́dọ̀ títí wọn náà ọ̀rọ̀ kákáwọ́ mọ́yà ipe sheik alalbani alẹ́ rahmatullah wọ́n kírun lẹ́yìn ṣe gbùnbáàlù sọ̀rọ̀ náà wá káwọ́ mọ́yà so ìkáwọ́mọ́yà tó ń sọ mẹ́ẹ̀ òun ìkáwọ́mọ́yà ìgbàta bá dìde ní rùkú kò ń ṣe ká tó lọ sí rùkú torí ṣegun báàzì náà gbà wípé ká tó lọ sí rùkú èyàn ó káwọ́mọ́yà náà ṣùgbọ́n nǹkan tí èmi mọ̀ dáadáa mi ò sọ̀rọ̀ ń pa ìtàn ilé but sheik alalbani alayhi rahmatullah àwọn a máa sọ ipe táwọn bá kírun lẹ́yìn irú ṣegun báàzì táwọn bá kírun lẹ́yìn oṣù gbòǹbáàlù tán bá dáwọ́ lẹ̀ tán bá káwọ́ sáyà ẹ́ dàtí àwọn náà ó káwọ́ sáyà ìyẹn níbi tán bá dìde níbi rògbò àwọn káwọ́ sáyà nítorí pẹ́ni tó mọ tó ń ṣe ẹni tó mọ tó ń ṣe position tó mú ó mú bẹ́ẹ̀ lórí kí ni evidence to press wọn. so náà fi sọ yí pé nísìnyí téèyàn bá kírun lẹ́yìn àwọn kan nínú àwọn mazaibu tó ṣe bí àpòsíṣàn wọn òun ni kí wọ́n káwọ́lẹ̀ àwọn akáwọ́lẹ̀ tó bá ṣe pé tó rí ẹ̀rí náà fi mú ṣùgbọ́n tó ṣe pé òun gangan mazaibu tó ló ń bí lọ́njì sí mazaibu yẹn gan ò sọ pé kí wọ́n káwọ́lẹ̀ òun wá káwọ́lẹ̀ lórí irun tàbí à ń sọ kéèyàn tó lọ sí rúkúrò nísìn ṣùgbọ́n òun ò ní tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ torí kóun náà fún rẹ̀ ni ó tako ẹ̀rí pẹ̀lú nǹkan tí ó ń ṣe bákan náà mọ́bẹ́ àbí tí ó lóun tẹ̀lé gan-an mọ́bẹ́ àbí yẹn gangan fún rẹ̀ kò tẹ̀lé mọ́bẹ́ àbí yẹn kò tẹ̀lé mọ́bẹ́ àbí yẹn so ìyẹn jẹ́ ọ̀rọ̀ lórí bí àárín ẹ̀ ṣe jẹ́ so wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk